A tún wà pẹ̀lú ọ̀kan gbòógì nínú àwọn olórin fújì ní orílẹ̀-èdè yìí tí gbogbo ayé mọ̀ sí um, Làrẹ́dò, Olúborí Làrẹ́dò. Ṣùgbọ́n a fẹ́ kí wọ́n dárúkọ ara wọn lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Èmi ni Làrẹ́dò Àkànbí Olúborí One. Olúborí One. Fújì. Kán tiẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ wà nílẹ̀ agodo. Ẹ bá, ẹ bá, ẹ bá, ẹ bá yín jẹ́ kán mọ̀. Ó yá, jẹ́ kán mọ̀. Ọdún dùn oní fújì, a dúpẹ́ ibi tábẹ́ fújìde ọpẹ́ ní fọlọ́hún ọba àwọn tó ń bẹ lókè àǹfì tí wọ́n tọrọ nínú eléré. ọ̀hún làrẹ́dò náà ní gbọ̀nyẹn olúborí fújì eré fújì bára ẹ bẹ̀rẹ̀. Hmm, a bẹ̀rẹ̀ láti ìgbà tá a wà níléèwé ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́hún àsìkò tá a ṣì wà náà a sì tún ń bá a lọ ẹ ṣe ẹ kọ́ ni àbí ẹ̀bùn. Mm, ẹ̀bùn láti ọ̀dọ̀ ọlọ́run. láti ọ̀dọ̀ gẹ́gẹ́ bí ẹ kọ́ lọ́dọ̀ ẹnìkan. bẹ́ẹ̀ ẹ kọ́ lọ́dọ̀ ẹnìkan kan. àkọ́ látọ̀dọ̀ ẹ̀bùn ọgbà tó ọlọ́run fi ẹ̀bùn yẹn sí wa ní ọkọ̀ àdẹ̀ tó ń fọ́lú àwọn tó jẹ́ síwájú wa. rẹ́kọ̀d mi lè ṣe all together. àti mm, sí rẹ́kọ̀d. àti sí rẹ́kọ̀d kò sórin. olúwa ńlẹ̀. kí ló wá dé. ìrànlọ́wọ́ ọlọ́run náà ni i need. tabaníkà wò ń sin ọjọ́ mélòó tí làlẹ́ ló ti ń kọ wíyìn ó tọdún mélòó tó bá ní kẹwò. tàbá ní ká wò ó a bẹ̀rẹ̀ sí kó àgùrò láti kọ́ bí eighty nine. eighty nine àti mm. ṣe fújì ẹ̀wọ̀n àti ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan kan ṣe pé kò sí owó àwọn fújì tẹ bá ní kẹ ká wò ó wọ́n máa ń pè ní orin àwọn oníjàgídíjàgan tẹ́lẹ̀ so ojú rẹ̀ yín fi wo fújì. Ah, ní agboolé fújì lọ́wọ́ yìí kò sí wàhálà ń kò sí wa lára rárá kò sí jàgídíjàgan mọ́ gbogbo ẹ̀ ti di rọrùn. bó tẹ̀ jẹ́ pé ẹ sọ pé ẹ kọ́ lọ́dọ̀ ẹnì pé àwọn aṣáájú lẹ ní àwọn ohun gangan ni ń wo aṣáájú ẹgbẹ́ inú àwọn fíjọ́ aṣáájú yín tẹ́yìn gan pé this is my mentor. ní àsìkò tá a wà yìí ẹni tí èmi particularly tí mo wò sí gbogbo Alhaji King Daud Saheed Òṣùpá. Òṣùpá ọba ńlá olùfimọ àkọ́kọ́ mátàgbàmọ́lẹ̀ abasuliya bàbá asis àwọn ni mẹ́ńtọ̀ yín ẹ tún bá mi fún ni ẹ tún bá mi kọrin káwọn mọ̀ pé ẹ̀yìn kan fi yín ẹ káwọn èèyàn fi yín. olúborí àkànbí mo gbére mi dé ẹ gbọ́ bí mo ṣe ń kọrin àwọn tèmi mọ́ mi lólórí ìyìn àgbọ̀dúnú gbogbo gbẹ ṣe ń gbọ́ mi retí ìyìn kò ní ìdí ẹsẹ̀ tẹ fi ń jójó lọ́lọ́lọ́hún ò dẹ́nike. tàrẹ́dù tẹ́ ń jẹ yẹn ibi orúkọ yẹn ti wá. tàrẹ́dù tí mò ń jẹ wá látinú láàrin iwájú. òkè láàrin iwájú wà lóko yẹn olúborí wa ń kọ́. olúborí yẹn ìgbà tí àwọn èèyàn wa tán rí i pé a wà ní abẹ́ ọ̀mbrẹ́là Alhaji King Saheed so àwọn àsìkò gbà ẹni awuyewuye lọ láàrin agboolé orin tí bàbá wà ní ipò olúfimọ so ìgbà táwọn yẹn wò pé ah bọ̀bọ́ yìí náà ń ṣe bí ẹni àná wò pé ah nínú eré àtàwọ̀ ẹ ká gbé làárẹ̀ sókè ẹ ká fún ní àwọ́dù so ìbẹ̀rẹ̀ olúborí yẹn ti jáde. ṣé ẹ̀yin àti ọba orin ẹ ti ríra wọn lọ́wọ́ rẹ̀. Eh, a ti ríra once ó ti pẹ́. ok wọ́n mọ̀ yín. wọn ò lè mọ̀ mí mọ́. tẹ́ bá rí wọn kí lè máa sọ fún wọn ẹ ẹ lọ́kọ̀ títà ti sọ̀rọ̀ máa sọ wọ́n àwọn àkẹjọ jókòó wọ́n àwọn àkẹjọ máa sọ fún wọn. tí n bá rí wọn a máa kí wọn náà ni a lè máa tọrọ àánú àti ọwọ́ náà láti pé káàánú ni jẹ́yàn. Okay. Um, tí a bá ní ká wò ó dáadáa, kò sí iṣẹ́ tí èèyàn máa ṣe láyé tí ò ní sí um, challenges. Báyìí, àwọn challenges wo lẹ ń f- lẹ ń face gẹ́gẹ́ bí olórin fújì? Ah, ojú ti rí bàbá. Lọ́wọ́lọ́wọ́ kò sí jí, ojú sì tún ń rí lóríṣìíríṣìí bí ká bóyá ká lọ sóde eré kan kó máa ṣe bóyá ká tẹ̀ wò pé à ẹ jẹ́ kán mọ́ wa níbí báyìí ká gba irinṣẹ́ ká gba the end of the day ó lè máa ṣe nǹkan kan so àwọn bọ́ìsì àti travel kan lọ ṣeré tó yẹ pé ìgbà tá a máa dé àwọn ọmọọṣẹ́ wa gan anybody ẹ tó máa gbé engine gbé deck gbé gbọ́rísí tó ń tó àwọn ojú ti rí lóríṣiríṣi. Ah, ẹ ah, pawó mẹ́rin. ẹ ẹ mọ̀ tí òun bá ti kò kò wú ìyọ̀ ń bẹ̀ ṣá. so àwọn bo ẹ um, bá fẹ́ kọrin àwọn bo ẹ bá ti ń kọrin àwọn tí wọ́n àwọn tí wọ́n ń sòkú tí wọ́n ń ṣèṣílé tí wọ́n ń kó wọn jáde tí wọ́n ń ẹ máa ń kọrin bẹ́ẹ̀ ẹ máa pè yín ẹ máa lọ. a máa ń lọ a dẹ̀ máa ń sí jump káàkiri káàkiri irú ọjọ́ friday on the twenty six sísìn gan a máa wà ní escape hotel ní opposite ap ìgbòdù nínú kòròdú ní kòròdú. ok ẹ tún bá mi kọrin lẹ́ẹ̀kan sí i lẹ́ẹ̀kan yẹn kan fi yín pèsè olúborí gangan gangan la interview. wọ́n lé mi lọ olúborí yes. olúborí ẹ orin tí mo kọ yìí àwọn ara orin tí mo ní nínú rẹkọdù. tẹlifísì rẹkọdù. tẹlifísì rẹkọdù. ok ẹ kọ. ó lọ báyìí pé wọ́n lé mi lólúborí yes olúborí èmi lọ́dúndún fújì o àkọ́bí olórin olúborí akọ̀rọ̀ o àkọ́bí olórin náà ti kọ pé má gbàgbé mi ọlọ́run mi mú mi tẹ̀síwájú má gbàgbé mi ọlọ́run mi mú mi tẹ̀síwájú àkàbà tí mo fẹ́ gùn yìí òwú mi ọlọ́run bàbá mú mi lókè òkè mi náà rì ṣe. so orin ìmísí orin ibo ni ti ń rí. ah ẹ nínú ẹ̀bùn tọ́lọ́run fún mi ló ti ń wá because mi níwèé orin bí mo ṣe wà pẹ̀lú yín sí bí mo ṣe dúró yìí ni àwọn nǹkan tí mo máa máa sọ ló wà òwò àkẹ́kọ̀ọ́ bí ẹ máa ń ẹlẹ́mìí àní tó bá wà ní tọ́lẹ̀tì ẹlẹ́mìí àní tó bá ń wẹ̀ ẹlẹ́mìí àní tó bá ń sòtì yín kàn máa ń wá báyẹn nù ẹ ká tó máa lọ ẹ bá sọ fún nọ́mbà yín fún àwọn tó bá fẹ́ pè sóde eré tàbá àwọn tó fẹ́ rìn lọ́wọ́ láti gbé rẹ́kọ̀dù níjà orí wà nílẹ̀ àbí owó ni ò sí ẹ sọ fún nọ́mbà yín kẹ̀dẹ̀ sọ àkáǹtì nọ́mbà yín náà. o oh eto oh oh seven one seven one seven nine seven nine six one six one twelve twelve ẹ sọ lẹ́ẹ̀kan sí. second second number okay. 080 89 89 90 72 72 04. ẹ máa pe méjì lẹ́ẹ̀kan sí i. 71 79 61 12 second one 080 89 90 72. ẹ sọ àkáǹtì nọ́mbà yẹn. àkáǹtì nọ́mbà mi ni zero four seven zero ẹ pe lẹ́ẹ̀kan sí i àkáǹtì nọ́mbà lẹ́ẹ̀kan sí i. àkáǹtì mi. code for seven zero three two four eight fourteen. báńkì o. GTB bank. orúkọ ló máa ń bẹ̀. ọlárinwájú àwẹ ògúndáre. ògúndáre ìyàwó náà ti gbọ́dọ̀ tẹnu fújì làrẹ̀dọ̀ olúborí fújì ọ̀nì orin wà owó àti wọ studio àti gbóni jáde ni kò sí tí wọ́n náà bá pé o ti rí ẹ̀bùn tó fẹ́ lọ́wọ́ olúborí ẹ nọ́mbà yẹn ẹ kẹfọn ẹsùn náà ni àkànnìbà náà ni wọ́n ti ju yẹn ká tó máa lọ ẹfọn orin kojú tó lé ká máa lọ. ojú tó lé oníwà ẹ̀jẹ̀ lọ́lá ọlọ́run ojú tó lé oníwà ẹ̀jẹ̀ lọ́lá ọlọ́run lókè lókè ilẹ̀ ó máa lọ òkè lẹ́yẹ fò ojú tó lé oníwà ẹ̀jẹ̀ lọ́lá ọlọ́run ẹ ò ní wálẹ̀ o ojú tó lé ẹ ò máa nílé wálẹ̀ o ojú tó lé ṣebí lókè lókè ní lálá lọ sí. Si ẹ ò nílé wálẹ̀ o ojú tó lé. Fújì Dáre náà nìyẹn ó dàbọ̀.